لله وعلى آله وصحبه وسلم pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba lọ́pọ̀lọpọ̀ ẹ̀gbẹ́ ọba tí ẹ̀rẹ̀ lánà dájúdájú èyí fi péye jùlọ ní ọ̀nà Qur'an èyí tí sì fi dájú lọ́nà ìlànà òní súnà òṣìṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam èyí tí fi gbóró jùlọ ní àlámà yìí omi tí àdádádálẹ̀ rẹ̀ sínú ẹ̀sìn. Gbogbo àdádálẹ̀ ń kó ìsìnà ni. Ìsìnà ìsìn máa ń sọ ní ìdọ́mọ náà. Gbogbo ẹni bá sọ pàṣẹ ìsìnà yóò tọ́ ìyáná wò. Kọ́lọ́mù kó láyé àtẹ̀yìn kúrò níbi ìyáná lò. Allah azza wa jalla والمؤمنون والمؤمنات àwọn olùgbàgbọ́ lọ́kùnrin lóbìnrin. Bàtún àwòrán Ọkọ wọn apá kan wọn ọ̀rẹ́ ayò kejì ni na bil ma'ruf tí wọ́n máa pàṣẹ dáadáa wa yanhauna 'anil munkar tí wọ́n sì máa kọ̀ fún tí kò dáa. ilé náà ni bí wọ́n ń darí wa sí wípé kò sí táwọn àti gẹ́gẹ́ bí múmìnì àti ká máa pèpè sí dáadáa ká sì máa bàtà abájókòó ìjókòó kan tí ò bá ti sí ìpèpè sí dáadáa tán bẹ́ẹ̀ tí a ò sì pọ̀ kúrò níbi tí ò da ìjókòó náà lásán ni. àmọ́ nítorí tí a ó sọ lónìí lórí àkòrí ìdánilẹ́kọ̀ọ́ tọdún yìí Allah subhanahu wa ta'ala kò ní yá ayyuhal ladina amanu gbogbo ẹni tẹ́ ẹ ti gbàgbọ́ kú àǹtúntàkùn ẹ̀la ẹ̀mí ara yíò wọ ẹ̀líkùn náà àti ẹ̀mí mọ̀lẹ́bí kò níbi ìyáná mọ̀sùlíyà kálukú wa níbi tó ti kọ́kọ́ pilẹ̀ òun náà lẹ̀mí ara wa kátàlápá ń kẹsẹ̀ bóòlà òsìlérí lọ́wọ́ ká sì ṣojú kòkòrò bóòlì mọ̀lẹ́bí ó ti là kúrò níbi ìyáná torí pé Allah subhanahu wa ta'ala ó ní waqifuhum innahum mas'ulun ẹ dáwọn dúró torí pé a máa ṣèbéèrè lọ́wọ́ wọn ẹ má jẹ́ lọ lọ́jọ́ kìíyàmà innahum mas'ulun a máa béèrè nípa kálukú ẹni tí ó mójútó látòrí ẹ̀mí rẹ̀ ní tó ṣe lórí gbogbo nǹkan pátápátá wọ́n kì fóònù àìṣà ọ̀bí ọlọ́mọ àìhà olùsẹ́lá muhammad sallallahu alayhi wa sallam sọ pé manṣúù ti bá rú lébà ẹni tí wọ́n bá pèsè ro rẹ̀ àbí tí wọ́n bá pè kó pèsè ro rẹ̀ lọ́jọ́ kìámà ó ti tán tí ó jìyà ọlọ́run bá. ǹjẹ́ tí ká máa wá pèsè ro ojú wa pẹ̀lú òkú òdáhùn wò nígbà tá a bá rí tí ò fáìn lóbìnrin láàtọ̀ pàrọ̀ ẹ̀jú wálẹ̀ àmọ́ tó bá yá rí àáwò débi tó ìwà ìjẹ́ká sì sí ro ẹnu wa nígbà tó já sí pé ní gbogbo tí a ń bá ń sọ náà kọ́lá ní máa pa rẹ̀ wọ́n ti fún òun ìdáhùn mẹ́tọ́lù ẹjẹ́ ọdún torí kí náà fi ń lẹ́rùn mọ̀ ìgbà tó ní kí wọ́n máa lẹ́rùn pọ̀ wọn ní ìgbà nígbàtà ní wọ́n fẹ́ àwọn tó rí kí wọ́n ti fẹ́ lórí kí wọ́n tó àwọn ìyàwó àtàwọn ọmọ wọ́n fi fóònù iná wọn mẹ́sọ̀rọ̀ ẹ dá wọn tó àwọn sì béèrè lọ́dọ̀ wọn. Allah subhanahu wa ta'ala onífọwọ́ rabbika lanas'alannahum ajma'in. a ó bí wọn ó fọlọ́run bá tẹ̀lé ọlọ́run fi ra rẹ̀ gbóra lanas'alannahum ajma'in gbogbo ọ̀nyányá la ó sì béèrè. عما كانوا يعملون يبقى الخمسون سنة ọ̀rọ̀ àkídà orí kí ni wọ́n máa lé ọ̀rọ̀ ìkójọpọ̀ wọn lọ́mọ àyà sórí ẹgbẹ́ ni wọ́n máa lé gbogbo ṣe tí wọn lórí kí ni àtàtù rẹ̀ wọ́n lẹ kọ́ ọ́pì kalẹ̀ kalẹ̀ náà màjúmáì àwọn lọ́wọ́ kálukú pátá àmì màkánù láàmẹ́lú nípa gbogbo tí wọ́n ṣe níṣẹ́ bẹ́ẹ̀ ni tí ń bẹ́ẹ̀ nù hadith at-Tirmidhi oníṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam oníṣìkí tí ọmọ nìyẹn ò ní ipò padà lọ́jọ́ al-qiyamah hatta yus'al an arba'in àti tí wọ́n bá ń bèèrè ilé rẹ̀ ní gbàgbà mẹ́rin. àánú yìí fi máa náà nípa ìtẹ́lẹ̀ ayé rẹ̀ lórí kí ló tán sí wọ̀kẹ̀ tó hùn mí náà mo sọ̀rọ̀ tó dáwọn tó láti ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ àìṣẹ́fẹ́ bí ìfìmọ̀ ẹ̀bíà nípa ìjọ́dọ̀ rẹ̀ lórí kí ló náà lé lórí وعن علمه وعن ماله من أين اكتسبه وفيما انفقه dúkìá rẹ̀ níbo ló ti rí lórí kí ló náà sí wọ̀kì fún ọmọ náà mọ̀sọ́lù ẹ̀dá wọn tó wà á bèèrè lọ́wọ́ wọn وعن علمه ماذا عمل به a ó bí wọ́n léèrè nípa mímọ̀ àwọn kí ni tí wọ́n fi ṣe wọ̀pẹ̀ fún iná ọmọ tó lò nígbà tó lọ́n bá ń bi wá léèrè gbogbo ń tá a fi tẹ̀lé ayé wa ṣe ń túmọ̀ sí wípé ìsísẹ̀ mi ò dálé lórí náà ní ìmọ̀ ẹjú wa fún bàbá rẹ̀ wọ́n bọ́ ìrò fèsì wọ́n sì sọ́ọ́ nìkan àwọn àti ẹ̀sìn náà àti àdánù mẹ́ta náà. نقض العهد ìjàmbá àdéhùn ọlọ́run ọba ọkùnrin mi àmọ̀ ọ̀pọ̀ gbogbo ntọ́nà ń pa aláṣẹ́ká gé e kúrò wọ́n ti fàtí àdùsí ọ̀rọ̀ àti ṣíṣe ìbàdẹ́ lórílẹ̀ wọ́n pè fún òun mi náà mọ̀ sólù ẹ dáhùn dúró àpèrè lọ́wọ́ wọn lọ́jọ́ àpèyàmọ̀. nọ́ọ̀tún náà nípa tàwíìf nípa mímọ́ náà ọba láti òkú kí ló fà tó fi já sí pé wọ́n wá ń pe nǹkan ní ìpapọ̀ mọ́ lọ́wọ́n bá kí ló fà tí wọ́n fi ń tọ́ àwọn mọ̀lẹ́bí wọn lórí gbẹ́rẹ́ sísí kí ló fà tí wọ́n fi ń fún àwọn ìyàwó wọn ní bàǹtẹ́ nígbà tí wọ́n lọ sọ́jà wọ́n fi fún òun nínú àwọn mọ̀sítọ́nù wọ́n ké àti tọ́mọ́ tún pọ̀ bọ́ ti eléwu kò sábẹ́ àmùtọ́ tún wájú ọlọ́run bá. ìmọ̀ tẹ̀lé fẹ́nu àwọn èèyàn ṣírùkù pọ̀ àrà nínú ló pọ̀ nítẹ̀ nípa títẹ̀ láwọn èèyàn lórí ìdìnà wọ̀kì fún un iná ọmọ tòlù a ó fi dáwọn dúró láti ṣèbéèrè lọ́jọ́ lọ́jọ́ kìíyànà kọ́kùnrin máa ẹ máa mọ̀ ọlọ́run bá pa من يطع الله من يطع الرسول فقد أطاع الله قل إن كنتم تحبون الله فاتبعوني قطع ما أمر الله على إرادة له البدع أستاذ أنا دكتور للناس لا يستاذون الفساد في الأرض العمل بالمعاصي ṣíṣe بدلوا lórílẹ̀ torí kọ́lọ̀ ọba subhanahu wa ta'ala آية الذين ينقضون عهد الله أما تنلو أدوى الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض ويفسدون في الأرض وقفوهم إنهم مسؤولون أدوى جوز رابع لهم يبقى الصلاة أبا ونسل nípa títẹ̀lé ńṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam nípa dídapọ̀ ẹbí bọ̀ lórí dáadáa al-amru bil ma'ruf wan-nahyi 'anil munkar wajtinab al-ma'asi wash-shirk àti títí nà sáwọn ẹ̀ṣẹ̀ àtàwọn àwọn ẹgbọ́ nínú ẹ̀sìn jẹ́rẹ̀ ló fà tí kan náà ní mímọ̀ sọ wípé tó bá ẹgbẹ́ àwọn sọ̀hábà fáhìmù islam kama fahimnaa tó báyìí pé wọ́n gbẹ́ sí iye báwa ti gbọ́ ọ yẹn ni ẹ̀sìn ọba má kúrò ní gbòòrò mọ́ká nìkan tó bá ti pé báwọn sọ hábà ti gbẹ́ sí iye làwọn gbọ́ ọ yẹn lónìí kò bá má jà sí pé tí ó dọ̀dọ̀ wa lónìí ìgbòòrò mọ́ká nìkan ni ọba wa wọ́n fi kó hun iná hun mùsùlùmí kí ló fà á táwọn sọ hábà fi gbẹ́ sí iye bẹ́ẹ̀ lórí kí wọ́n fi gbẹ́ sí iye bẹ́ẹ̀ eléwọ̀n náà ni oṣù kan ọ̀rọ̀ wa lónìí tí ó máa ṣílẹ̀kùn lọ síbi hadith hadith kullukum ra'in tó wá lójú ọ̀nà Ibn Umar radiyallahu anhu tí ń bẹnu sahihayn àwọn onímọ̀ sọ pé yóò máa wá lọ́dọ̀ àti sọ́nà náà bákan náà pẹ̀lú àlùfáà tó yàtọ̀ tó. Ilé òun náà ni kò kùn ọ̀rọ̀ wa lónìí kullukum ra'i wa kullukum mas'ulun 'an ra'iyatihi gbogbo yín kó kára dáná jẹ gbogbo yín náà sì làwọn máa fi léèrè nípa ẹran ìdájẹ rẹ waqifuhum innahum mas'ulun inú ló fà á tí ń sí pé ááyà yìí ń ṣe déédéé abẹ̀bẹ̀ fún gbígbónára àdéhìí sọ wípé wọ́n kú lóko mẹ́sìkólú àárọ̀ ìyàtì gbogbo iná làwọn máa ṣe ìbéèrè fún làwọn máa béèrè lọ́wọ́ rẹ̀ nípa ẹran àdájẹ́ rẹ̀ ọlọ́run àgbàdàlá ni wọ́n ti fóhùn ìnáhùn mẹ́sìkólú. Tájú ká tó wọ hadithi náà àti àwọn ẹ̀kọ́ tó sodo inú rẹ̀ láti máa wá wọ ẹ̀ka tó pẹ̀ka sí yóò dá ká mọ̀ pàápàá ẹni tó gba hadithi wá gẹ́gẹ́ báwọn níbi máa ń ṣe máa ń ṣe. torí pé wọn gánà mo tẹ àti àlùfáàjà fà ní àfáàjà ọ̀ṣun rẹ̀ náà. ẹni tí ó bá kẹ́kọ̀ọ́ tí ó bá kẹ́kọ̀ọ́ ṣe kò tẹ́ni tó yẹ kó máa fi kẹ́kọ̀ọ́ ṣe kí n bá ń ṣe àwọn sọ̀hábà nàbì sallallahu alaihi wasallam. àdúgbò àbúrò nínú ọ̀kan náà àwọn onímọ̀ sọ̀hábà ló wà. harisun ala sunna ó jẹ́ni tó lójú kòkòrò tó pọ̀ lórí sunna. pàápàá jùlọ nínú táwọn nílé máa máa ń sọ wọn òun náà ni pé lẹ́mìẹ̀kùn àhà kò fẹ́ẹ̀ sí ẹnìkan àṣẹ́kù hẹ́bẹ̀rọ̀ tó lé kókó nípa ìṣọ́ra ní ẹlẹ́ ẹ̀yẹ̀dí ìdàfẹ́ hadith ọ̀rẹ́ ọ̀pọ̀ nípa pé kó wọn mú fi kún hadith àdúgbò wọn ti kún wọn ìmọ̀ ọ̀gádà parọ́ mọ́ nẹ́bí sallallahu alaihi wasallam nípa máa fi nǹkan sí sọ́dọ̀ rẹ̀ nípa yíyọ nǹkan kúrò ní ta nẹ́bí sọ ẹ̀sẹ̀ lánàá ni. من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار ẹni bá ń mọ àwọn sọ̀rọ̀ tó ní ayé sọ̀rọ̀ tó dáadáa parọ́ mẹ́rin ànẹ́bì ó tẹ̀sà ibùgbé rẹ̀ nínú náà nínú àwọn onímọ̀ ti sọ fún wa pé ọ̀pọ̀ ọ̀pá nígbà tí a bá ń tu ìjókòó la máa ń pè ní jahannama àti àbáwò nù súnà àti nù sẹ̀ríà ọlọ́run sọ́nà alukur'an pé wọ́n lẹ́rí náà àwọn tí náà ń máa ń gbé tó yẹn rí síbẹ̀ ará tó ń sọ yẹn. nígbà tá a bá tó pé kó tẹ̀sẹ̀ àga rẹ̀ lọ ná àtàbáwò ni pé kí n máa jó kí n máa dáyè kó sọra rẹ̀ di gbígbé kó sọ ara rẹ̀ di ẹni tí ń kéré gan irú ẹni òfin nílé kàjá ànámà. Ibn Umar radiyallahu anhu wọ́n fi ilé mọ́kà kọ́bìlà àrùn kọ́bìlà bíẹ̀ tàbí àrùn ṣáájú kí wọ́n tó kà nábì ìdíje lọ́dún kan ọdún kan ṣáájú ká nàbí tó ti dẹ̀rù ìjẹ. Bàbá rẹ̀ gba ìsìláàmù Umar ibn al-Khattab radiyallahu anhu. Ọmọ ẹtì ń bẹ lọ́mọ kéékèèké ńgbà náà. Ń bẹ lẹ́ni tí ò tí ì bàlágà. Ó sì ṣe hijira pẹ̀lú bàbá rẹ̀. Bàtà nàbí ọjà bùbádà rẹ̀. Ń bẹ lọ́mọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún. Bí ìtúpọ̀ ọdún táwọn onímọ̀ sọ. Ìwọ́n ń fara rẹ̀ kalẹ̀ láti kọ́ Mọ́sẹ́lá Muhammad kọ̀ fún pé ó kéré lọ́jọ́ orí. Ìdùnnú ọlọ́ àánú nípa bóòlù àwọn náà ṣe ń darí àwọn ọmọ wa. Ṣá ń darí wọn jọ àbí kí wọ́n jọ Ronaldo. Àbí kí ni ṣá wọn sí tí wọ́n al àbí kí wọ́n máa há wọn fíìmù Ibn radiyallahu ó jagun kọ́ńdà ìsì na bẹ pẹ̀lú ànábì ní àmì fàtì ọgọ́rọ̀ ogun ló sojú rẹ̀ ní ìtàwọn onímọ̀ sọ tó pọ̀ jùlọ òun náà ni pé kò sí nínú ogun bádàrí àti oṣòro ṣùgbọ́n ogun lẹ̀ ṣáàlà ìmọ̀ yẹ̀bá kúrò níbi fìtínà pàápàá jùlọ nígbà tí ilẹ̀ ìlú ń bẹ láàrin àwọn sọ̀hábà síra wọn bá àdámọ́sàlẹ̀ Usman lẹ́yìn ìgbà tí wọ́n pa Usman tán gẹ́gẹ́ bí àbá náà ní mímọ̀ ọ̀kan gbòógì nínú àwọn sọ̀hábà ìdánwòrò yẹ̀bá láti máa máa ṣèkúrọ̀ fáwọn fìtínà tí bá lọ láwùjọ ọ̀kẹ́ gbóhùn mi náà mọ̀ kúrò kí ni contribution tí wọ́n náà fi dínà jẹ́ pẹ̀lú rẹ̀ ọmọ sọ nǹkan tí tó ní máa ń parí wọ́n fóònù mi dáhùn lọ sí olóòwò ẹbí wọ́n léèrè nípa sáńsọ tí wọ́n ní máa ń parí wọ́n fóònù ìnáwó lọ sí olóòwò كلكم راع وكلكم مسؤول عن رعيته ابن عمر رضي الله عنه ó gba àdíyèsí tó pọ̀ lójú ọ̀nà àbúbákà bẹ́ẹ̀ látọ̀dọ̀ bàbá rẹ̀ ó ti tún kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ Usman rọ́bì ọlọ́wà ó kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ sáà ó gba àdíjì tó pọ̀ látọ̀dọ̀ nínú masrún kò dá a má bẹ́ẹ̀ nínú àwọn àdíjì tí ní ọmọ rúgbà wa ń bẹ lójú nínú sí ẹ̀rọ làálẹ̀ àwọn onímọ̀ fi yé wa wípé kẹ́ẹ̀nà ṣẹ̀bí hàndì àbí ó jọ bàbá rẹ̀ pípọ̀ ṣèṣí mọ̀ndọ́kùnmọ̀ ó lẹ́kọ́ jẹ́ ní tó lára tó sì lé tó láńkì tòun ti bẹ́ẹ̀ kẹ́ẹ̀nà kẹrí ó jẹ́ ní àpọ́nlé ṣáàgì yóò mọ̀tàwọ́dọ̀ oníṣìjú èèyàn tí sì máa ń rẹ̀ lẹ̀ jẹ́ bó lè ní náà rí bó ní wọ́n rí nípa sọ̀hábà táwọn máa fi hadith rẹ̀ lónìí tó fi àfi maka ó kú sílò maka wọ́n tó fi na fi hàn wọ́n ti sin síbẹ̀. ọdún 74 ìdíríyà náà ló kú nínú tí ó gbé àsìkò alhajjáàtò ní ó sọ náà ní ìdùnnú mọ́rọ̀ rọ́bì ọlọ́run àìmú ló kú. nínú títí hadithi náà kí ló fà tá ó fi sọ̀rọ̀ nípa hadithi kí ló fà tí hadithi rẹ̀ ń fẹ́ wá lábẹ́ àpólé tó kó mọ̀lẹ́bí àti ìdílé sínú. المسؤولية في المجتمع أهم hadithi ń júwe wípé responsibility wa láwùjọ general àti títù ọnù ilé kálukú náà ni ó máa tu àwùjọ. Àdídì tí ń bá ń júwe gàgà, ń júwe fún wa wípé kí kálukú mọ̀júṣe rẹ̀. Taqdimu al-mas'uliyya ila ahliha ká fi àwọn ojúṣe ìsọ́dọ̀ أعظم مسؤولية المجتمع رعاية الإمامة والأسرة nínú ìdí ń fi ń tóbi jù nípa ojúṣe tí ń bẹ láwùjọ òní títàmójútó ta ni ó dadarí wa títàmójútó ta ni ó ọ̀dẹ kálukú wa pàápàá jùlọ ìyàwó wa àtàwọn ọmọ wa. tàbí yàtọ̀ àwùlá àdídì ń túwèé fún wa nípa pàápàá pé ká tọ́jú ọmọ lẹ́yìn náà tí ń bá ń jẹ́ tọ́ka ń tọ́ka lórí pé kullu mu'minin lahu wilaya gbogbo èèyàn pátápátá lójú tètè tí ó mójútó ló ní nǹkan kan tí ń darí ẹgbẹ́ mi tó sọ̀rọ̀ náà wọ́n ní tí ń bá ń jẹ́ pé gbogbo ẹ̀mí kálukú lọ́lọ́run ṣètìrò bẹ́ẹ̀ ọ̀bá níyàwó tí ò lọ́kọ tí ò lọ́mọ tí ò dádarí tí ò ń sọmọ ọ̀dọ̀ yóò máa jẹ́ni tí ó máa ṣe béèrè lọ́wọ́ rẹ̀ nípa ìbéèrè kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyati hadith wa ọ̀nṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ̀rẹ̀ ẹ̀kọ́ kullukum ra'in gbogbo ìpátá náà lágbára jẹ́ وكلكم مسؤول عن رعيته بكلنا لن يرمى في ليل نبهنا زجر فالأمير الذي على الناس أداركم بلد أغير إمام الوجن أدار إليه ويني أنجر جوكاني راعي أدار دلونا وهو مسؤول عن رعيته a ó máa tèbí ilè lọ́wọ́ rẹ̀ nípa iná ìdájẹ́ rẹ̀. wàrọ́júlù rọ́ ìnà àyà ẹ̀hìn ìbẹ̀kìlì gbogbo ọkùnrin pátá tó láyà lé tó ní mọ̀lẹ́bí tó lọ́mọ àdára jẹ̀lẹ̀ òun náà ní ọ̀dẹ̀ rẹ̀ wọ̀wọ́ ọmọ sùkúlù náà nù. a ó máa obìnrin náà ń dájẹ obìnrin olùdájẹ lòun náà àlàfẹ́ ti bá mi hà lórí ọ̀dẹ̀dẹ̀ ọkọ rẹ̀ wọ̀wọ́lẹ́bí àtọ́mọ ọkọ rẹ̀ wàhí ẹ̀mẹ̀túlẹ̀tún àárọ̀ ìyàtì hà wàfí lọ́gbẹ̀ẹ́ wàhí ẹ̀mẹ̀túlẹ̀tún àánú yóò máa jẹ́ni tí ó máa ṣèbéèrè lọ́wọ́ rẹ̀ nípa wọn wọ̀nà àbdùrọ̀ àìlàmáàdì tẹ̀jìrì ẹrú alámòjútó lòun náà jẹ́ adaranjẹ̀ lòun náà lórí dúkìá olówó rẹ̀ wọ̀wọ́ mọ̀súlù nàánì a ó mẹ́rin bí léèrè nípa dúkìá náà ẹ̀rẹ̀ ẹ̀mẹ̀gbọ́ lọ́kúnlùkùn rọ́ọ̀ìn gbogbo yíyẹ́ náà ládaranjẹ̀ mọ̀súlù àárọ̀ ó wá lójú ọ̀nà ìmọ̀ mùsùlùmí wípé yóò máa kúnnú àwọn ìwáyà míì wípé ọmọ náà dára jẹ ní lọ́dọ̀ bàbá rẹ̀ fi mẹ́rin àbí níbi dúkìá bàbá rẹ̀ wọ̀n wọ́n mọ̀sùlùmí náà nì àwọn sì máa ṣèbéèrè nípa rẹ̀ lórí dúkìá bàbá rẹ̀ hadith náà olùkọ́ mi lọ́kùnrin lóbìnrin. ó lójú ọ̀nà ìmọ̀ Bukhari àti Muslim ṣùgbọ́n àwọn tàwárìdù rẹ̀ pọ̀ nínú rẹ̀ ní oníṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam onímọ̀mí ní abdi èyí kí ẹrú kan ìṣẹ̀rọ̀ ààrùn rọ̀ọ́yẹ́ tọ́lọ́ bá mú dàjẹ̀ lórí àwọn dàjẹ̀ kan fàdánù ṣùgbọ́n bínú pìhì kò wá ilẹ̀ alamẹ́jì rọ̀ ní ẹ̀sẹ̀lẹ̀dẹ̀rẹ̀ àdúgbò mẹ́rin yóò rọ àjánà bọ́ gbogbo kálukú náà ládára rẹ̀ ọlọ́run sì máa bí wá lórí lọ ọkọ lọ jẹ́ ìyàwó lọ jẹ́ ọmọ lọ jẹ́ kálukú náà lọ́lọ́run máa bèèrè rẹ̀ lórí ẹran ìdàjẹ́ rẹ̀. nínú sahih Muslim òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam òní máa bèèrè rọ́jùlẹ̀ èyí kí ó yẹ èèyàn kan ọkùnrin kan ẹnì kan yẹtẹ̀rẹ̀ ìyẹn lọ́rùn rọ̀ ìyẹn tọ́lọ́run ọba fún lẹ́ran ìdàjẹ́ yàmútu yàmú tó kú lọ́jọ́ tí ń kú wọ̀húwọ́ gọ́ọ̀ṣù náà tó ti tàbòsí tó ti jàmbá ẹran ìgbàjẹta gbé fún ó ti jàmbá ìyàwó rẹ̀ kò mójútó ó ti jàmbá àwọn ọmọ rẹ̀ kò tọ́ wọn ó ti jàmbá àwùjọ rẹ̀ kò ti dọ́gbadọ́gba lólórí ó ti jàmbá ọ̀gá rẹ̀ kò pé àmàrà tí wọ́n gbélé lọ́wọ́ ilẹ̀ ṣàbùrọ̀mọ̀ lọ́rọ̀ alẹ́ ìjànà àbíkọ́nà ọba ti àjẹ́nà lè kó tẹ́lẹ̀ wọ̀ fún nígbà tí mo àkọ́ bùnìyàtọ̀ ọmọ àkọ́ bùnìyàtọ̀ tí ń sáré tí ń papọ̀ kakú àdúgbò ìdíyà ti bẹ̀ wò nígbà tó bẹ̀ wò mo àkọ́ bùnìyàtọ̀ wọn sọ gbogbo gbogbo ẹni ọlọ́run bá yàn ládarí ìmáàmù ní mọ́tíláṣí ìjẹ́ ń ṣe déédéé ìjẹ́ ń ṣe dọ́gbandọ́gba ọkọ lọ́dọ̀ ìyàwó rẹ̀ ó ní ìyàwó méjì kò sẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ó lẹ́ni tó bá ní ìyàwó méjì من كان له امرأتان فمال إلى إحداهما توفي صدر أن يكاد كلو يأتي يوم القيامة وتلقه مائل يو ولد القيامة لن تبعه في وقت fọwọ́ rọ́súlù nánú àríyàtì ọlọ́run ti máa bí lèrè nípa ẹran àdájẹ́ rẹ̀ yẹsù ṣe dédé pẹ̀lú ìyàwó rẹ̀ mélòó mélòó ọkọ yóò jẹun ní yóò sì fún ìyàwó ní owó péréte mánéjì ẹ fi gàrí ó ti máa náà ọwọ́ rọ́súlù nánú wọ́n nípa nǹkan tó dájẹ́ ǹjẹ́ tí kò ti yẹ kó o ṣe nù jẹ́ sí bó ti yẹ kọ́ ọmọ jújọ́ àwọn ìyàwó rẹ̀ nù wọ́n máa ṣe béèrè lọ́dọ̀ adarí nípa déédéé nípa dọ́gbandọ́gba àdídì sáájú tẹ̀síwájú nípa àwọn àtúmọ̀ rẹ̀ ń tọ́ka lórí àtẹ́kìlì responsibility táwọn onímọ̀ máa ń sọ pé láti fìrì kì í rárá kódà kó bá ti pé ọ̀run náà àpẹẹlẹ ń bá ń jáde ńbẹ. ń júwe àdàkà ẹrù tó tú láti kí gbogbo akágbérù. bákan náà ad-da'watu ila al-ihsan wal-itqan. ó ń pèpè lọ síbi dáadáa àti jíjìdò nípa nǹkan tó bá gbélé wa lọ. معرفة مسؤولية كل فرد كانوا كوما ما أجسر معرفة كل مسؤولية القيام بمصلحة الدين والدنيا أقدر جوسسي nípa mímú àlámà ya ayé wa tó káàkì àmà náà ní ajú olóyìnsáre masúlùn aláàmà rọ̀bì lọ́lọ́run máa ṣèlérí nípa rẹ̀ níwájú rẹ̀ ọlọ́run máa wádìí rẹ̀ lọ́jọ́ kìíyàmù bákan náà ń pèpè lọ síbi anáhìlọ àlèrich ìjìnà sí ṣíṣe jàmbá wọ ikọ́ bàtùlà ìgbẹ́dọ́gbandọ́gba nàró na bẹ́ẹ̀ títà mójútó ẹ̀mí kálukú. olùkọ́ mi lọ́kùnrin lómìnì kullukum ra'in èmi àtẹ̀rí adára tẹ̀rí wá wa kullukum mas'ulun an ra'iyyatihi olúkálukú náà sí lọ́lọ́run máa bèèrè lọ́wọ́ rẹ̀ nípa ẹran tàjẹ́ rẹ̀ fa'amir alladhi 'ala an-nas adarí tí ń bẹ lórí àwọn èèyàn ra'in wa huwa mas'ulun an ra'iyyatihi adára tẹ̀lọ́wọ́ náà ọlọ́run sì máa bí léèrè nípa ẹran ìtàjẹ rẹ̀ wọ́n máa bí léèrè nípa ṣàkóró ẹ̀ ìwà ẹni tí ń dání jẹ́ bí ìkọ́mọ̀ ti làásì báyìí náà nípa ṣíṣe dọ́gbandọ́gba láàrin àwọn èèyàn tóun nìkan kódà bàbá wọn máa bí léèrè nípa dọ́gbandọ́gba lórí àwọn ọmọ rẹ̀ ìtẹ́kùn wọ́n واعدلوا بين أبنائكم في الأعضاء ẹ̀kọ́ ọlọ́run kẹsì sí dọ́gbandọ́gba láàrin àwọn ọmọ yìí nípa ẹ̀bùn fífún wọn. àmọ́ lórí jẹ́ nínú náà ní kú pé dọ́gbandọ́gba kalẹ̀ mùsùlùmọ́rọ̀ وشاورهم في الأمر dámọ̀ràn wọn níbi àlámọ̀rí rẹ̀ kódà olórí nínú ojúṣe rẹ̀ náà ni pé àtàfà gbọdọ̀ ní àbúwálì rẹ̀ ó gbọdọ̀ lé máa bùkátà àwọn àlámọ̀rí wọn. Ànábì Sulaiman kódà yìí máa ń bùkátà àlámọ̀rí àwọn tó ń tẹ̀lé tó fi dórí ẹyẹ wọ́n tàfà kọ̀ọ̀dọ̀ tọ́lẹ̀. ọ̀pọ̀ ọ̀dà náà ni لا أرى الهدهد النبي سليمان وفي هدهد لما نحكيه لي الهدهد torí wípé ó bá bàrà lámàrí wọn ìwọ́n tí wọ́n bá ti jẹun lórí nìkan nínú dáadáa náà ní kó bá bàrà lámàrí wọn pẹ̀lú sísàkólékan wọn pẹ̀lú títẹ̀lé wọn أخذ حق الضعيف من القوي من وقت أولئك gbígbà lọ́dọ̀ alágbára fún nínú ẹ̀tọ́ olùdarí rẹ̀ tún láti agbọ́dọ̀ gbé lọ́mọ lọ́gbàdú gbogbo ẹni tí wọ́n bá fi ṣe olórí bí gan wọ́n wo owó tó kìfì ilẹ̀ nìkan ṣe déédé pẹ̀lú ẹ̀kọ́ ti ṣe lọ́mọ lọ́gbà torí pé Allah azza wa jalla sọ pé la yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu ẹ má jẹ́ pé kùdìẹ̀kùdìẹ̀ àwọn kan yóò kọ́ dé níbi ṣíṣe lọ́gbàdọ́gbà لا يحملنكم كفر كافر على ألا تعدل ẹmọ́ jẹ́ ọmọ ajá tí pé ṣíṣe kìfì rí àwọn kan yóò kọ́dé kúrò níbi ṣíṣe déédéé pẹ̀lú tó ibi déédéé náà rí bàbá ti ń bẹ láwùjọ tí ó kó wa pọ̀ pẹ̀lú wọn لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ọlọ́wọ́ kọ̀ fún yín nípa àwọn tí wọ́n gbógun sí níbi ẹ̀sìn ولم يخرجوكم من دياركم fún òsì lé kúrò nínú ìlú yìí àtẹ̀bọ̀rúhùn wọn tó kó sétò ilẹ̀ yìí pé kẹ́ ṣe déédéé pẹ̀lú wọn kẹ́kì ṣe lọ́gbàndọ́gba pẹ̀lú wọn. iná lọ́ha yóò ṣe gbọdọ̀ ṣẹ̀fẹ̀ ọlọ́run bá máa nífẹ̀ẹ́ àwọn tí wọ́n máa ṣe lọ́gbàndọ́gba. àtàdàrí ọlọ́run máa bí léèrè nípa déédéé rẹ̀ kì í ti léèrè àwọn mùsùlùmí nìkan kódà àwọn tí wọ́n ṣe mùsùlùmí tó ń bẹ lábẹ́ rẹ̀. wọ́n ṣe ńlá Muhammad sallallahu alayhi wa sallam a máa ṣe déédéé kódà yóò gbófin kalẹ̀ lẹ́yìn tí ó dáàbò bo ẹni tí è ṣe mùsùlùmí Madina òjíṣẹ́ ńlá Muhammadu bàbára àwọn kẹntẹ àwọn bàkàtàbí lórí wọn tí è ṣe lórí ẹ̀sìn wọn torí bẹ́ẹ̀ ń pèpè lórí olórí láti ṣàmójútó àwọn ẹ̀tọ́ àwọn tí wọ́n ti ń darí lórí àti nínú hadithi ẹ̀kọ́ jáde pé àwọn tí wọ́n ń darí náà gbọ́dọ̀ tó dédé alóṣèlú náà wọ́n gbọ́dọ̀ pàkí lọ́rẹ̀ gbogbo ẹni tá à ń bá ń darí òwò ọmọ sùúrù òun náà ní tá ọmọ ìbéèrè lọ́jọ́ kìyàmù torí tá à ń bá ń bi kálukú lọ́jọ́ kìyàmù àwọn ọmọ ìbí lórí iṣẹ́ rẹ̀ àtàwọn ọmọ márùn-ún àwọn ọmọ ìsìnkú wọ́ pẹ̀lú àwọn olórí gbogbo omi tí wọ́n bá ti gbó lórí kalẹ̀ kò sínú mẹ́nẹ́jì àwọn sálà láti máa ṣe tako àti láti máa ṣe bábíù kúrúùtù àlẹ́kọ́ à kúrò níbi olórí náà. Màdá màálẹ̀ màrú lórí ìgbà tí ń bá ń bẹ lórí dáadáa. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان الصبر àwọn máa ń ṣe sùúrù pẹ̀lú olórí mẹ̀nàrọ́ ẹ̀mí ẹ̀mírì ìmọ̀ ẹ̀yẹ́kọ̀rọ̀ sọ́ọ̀dì yọ̀sùdì anábìlẹ̀ ní tó bá rí ń di ní tó kórìíra kó ko ya rẹ̀ ní dèédé ìwọ́n ọkàn tó bá kú lórí ibẹ̀ má tàmì ìtẹ́tẹ̀ dáìlìyàn kò ní máa kú gbogbo nú rẹ̀ عدم الخروج عليه كما سبقا ذكرنا الدعاء لهم إما سبب هو يجب إمام الطحاوي الإمام أحمد وفاقه الإمام الفضيل بن حيان قل لو أعلموا أن لي دعوة قل تنبم قدوة به مستجابة شوفا لجعلتها léwádìí yìí àmì èyí wà á máa tàbí àwọn náà fún ẹni tí ń darí àwọn obìnrin lè ánàmù ìsọlá ìhí yẹ́sùlóṣù mùsùlùmá torí pé mo mọ̀ pé táwùjọ bá ti dáa látara dídá tí ẹni tó lórí ò bá ti dáa àwùjọ ní sùn kúlùkùn rọ́ọ̀ẹ́ ọ̀kúlùkùn mọ̀síwòlò àárọ̀ ayé rẹ̀ ojúṣe ni fẹ́ni tí wọ́n máa fi léèrè láti nípa olórí rẹ̀ kó wọn náà ó tẹ́tí gbàjẹ́ olórí kó sì tẹ̀lé. àrẹ̀gbọ́n mùsùlùmí ẹ̀sẹ̀mù ẹ̀wọ̀n kan à. túláàsì ni fún mùsùlùmí kó gbọ́ nǹkan ó sì tẹ̀lé. ó pọ̀ ni ilẹ̀ òmìnira àyàfi nígbà tí wọ́n bá pa á láti máa tẹ̀ nígbà náà sẹ́lá Muhammad onífẹ́lẹ̀ sẹ́mù àá kọ́lá tó àá. بلغ أنه صنع الترمذي إسناد جيد لا طاعة لمخلوق في معصية الخالق أو لما تلي أددك لبيت سلام بعد ذلك تفجيره أقدر ما بابارا àwọn olórí àfáà ni wọ́n ni eré nípa wípé àwọn ẹni ìdájú wọn máa ṣe bẹ́ẹ̀ kódà lè má mú ṣọ̀kẹ́ni nípa wípé ọlọ́run tó máa fi léèrè nípa àwọn adarí wa àwọn olórí wa oníyàgbàgbé lè máa kọ́ àrọ̀ lẹ́hùn ọlọ́pọ̀ túláàsì fẹ́ni tó bá rí pé àṣìṣe kan hàn lọ́dọ̀ ẹnìkan nínú àwọn olórí kan ni àbáwọn onímọ̀ kan ni a ní ọ̀nà àtẹ́ṣà túláàsì ní pẹ́ púpọ̀ ẹni náà lákèsí wàlá yóò bò yọrọ ṣẹlẹ̀ à kò sì gbọ́dọ̀ fàlẹ́gò rẹ̀ kò gbọ́dọ̀ máa pàǹtẹ̀tẹ̀ àlẹ́gò rẹ̀ àhàlà rúkú ti ẹ̀ṣẹ́ kó wá pàrọ̀ ẹ̀fẹ́ náà wá wò ó bẹ̀rẹ̀ yàtọ̀ bíi wẹ̀yà fòdò ìyáde yìí yóò gbẹni náà mú yóò pè sákìyèsí wẹ̀yà fòdò lẹ́hùn náà sì hà yóò sì pè ìkìlọ̀ náà fún un. gẹ́gẹ́ bí tààrin táwọn sálàfù máa ń gbé kalẹ̀ lẹ̀ nípa hadith pé kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyatihi. bákan náà nù rẹ̀ onípa wọn sálàfù wọn máa bàbára wọn ní ìṣáájú wọn wọ́n sì máa ṣàpálẹ̀ fún wọn. àmọ́ nù hadith إن بنى مسند أحمد رضي الله عنه رحمه الله ويقول سنة محمد صلى الله عليه وسلم صفة عمرو بن مرة قل النبي ما من إمام أي كي ذلك يغلق بابه تمثل كونه دون غير الحاجة فكما ينسان بابك حتى ما لقدره إلا أغلق الله باب السماء ọlọ́run ó tilẹ̀kùn sánmà fóun náà lónà àjá ti kúrò níbi bùkátà ọkàmà tábàtà àánú tọ́lọ̀ lọ́wọ́ àlẹ́ ìsìn. ilé lápàlá tó lórí nù torí àkókò. ó ti ńlá Muhammad sallallahu alaihi wasallam. ó ní wọn rọ́tù rọ́ọ̀ì ọkùnrin adára jẹ̀rí àlà ẹ̀rì bẹ́ẹ̀kì nípa àwọn ará ilé rẹ̀ nípa ìyàwó rẹ̀ nípa àwọn ọmọ rẹ̀ nípa àwọn mọ̀lẹ́bí rẹ̀ ojúṣe rẹ̀ lọ́dọ̀ ìyàwó rẹ̀ ó bẹ̀rẹ̀ gẹ́gẹ́ àwọn onímọ̀ ti sọ pàápàá jùlọ lọ́nà olùkọ́ yìí pẹ̀lú sísẹ́ta ìyàwó tó sunwọ̀n tó bá nàbí sallallahu alaihi wasallam àmàkà pé sọ́ọ̀fà ìdá ìdí èyí tó lẹ́sìn ní òtẹ̀ pẹ̀lẹ́ náà bọ́n bá ti fẹ́sìn tí ó lẹ́sìn ẹ̀sìn máa ẹ̀sìn rẹ̀ gbọ́dọ̀ rẹ̀ wọ́n fi fún òun fi tó lóòrùn àwọn ọmọ ẹ̀kí wọ́n ní èrè pé kí náà fẹ́ yàwó kí ni wọ́n rí wọ́n fi fẹ́ ẹ̀rọ wọn obìnrin tá a fi jó fẹ́ táàtà ìmọ̀ bẹ́ẹ̀ ní owó lọ kí ni a wá lérò nípa ìdílé tí ó sunwọ̀n nígbà tí ìyàwó rẹ̀ sunwọ̀n الأم مدرسة إن أعددتها أعددت جيلا طيبا الأعراق والنسب institution ni mama university ni ìyàwó إن أعددتها بابا قلت ya وتصون أعددت جيلا قلت جنريشن طيب الأعراض والنسب ثم قل لي لو جات وقفوهم إنهم مسؤولون ẹjá wọn tó àwọn fi wọn léèrè pa ìyàwó wọn náà fẹ́ kí n ṣe súnmọ́ lóòótọ́ àmọ́ ìyàwó rẹ̀ ló àmọ́ ìyàwó rẹ̀ máa ń wo ìka lọ́mẹ́jọ ìtí máa ń jókòó tì wọ́pẹ́ fóònù mi náà máa sọ̀rọ̀. kúlùkùn rọ́ọ̀ìn wọ kúlùkùn nínú àríyá gbogbo ìpátá náà máa bì lẹ́rìn nípa ẹran àtàjẹ́ lẹ́yìn wá gbà náà ó tẹ̀sẹ̀ àyàwó tó súnmọ́ yóò lóyún ṣùgbọ́n eléyìí táwọn ní mímọ̀ sí lélẹ̀ wọ́n bí ma yóò ṣe súnà pẹ̀lú pípẹ̀rún sí létí yóò ṣe àkíkọ̀ rẹ̀ kálíbárò dọ̀kọ́ yìí mo sọ pé yóò máa yẹ ìbàjẹ́ kúrò lára ọmọ náà kúrò òun náà ni àkíkọ̀ jẹ́ tánàbí tó gbàgbọ́ àánú yọmọ tàbí ẹ̀yìn bákan náà kò ní máa bí ma nìkan bẹ̀tí ó sọmọ olóko tó súnmọ̀ yóò àfún ní tẹ́rẹ́bíẹ́sì torí àkókò tẹ́rẹ́bíẹ́ bẹ́ẹ̀ látòrí ìyàwó nù onímọ̀ alapa lórí àwọn ọmọ yóò máa lapa nípa mọ̀lẹ́bí àkọ́kọ́ àtẹ̀rẹ́bíẹ́sì ọ̀rẹ́lẹ̀ làkìdà rírí ọmọ lórí tawhid lórí àdìọ́kàn ó ń sẹ́lá Muhammad صلى الله عليه وسلم يقبل ابن عباس قل يا غلام إني أعلمك كلماتي كلمة جنفوا لهم قلوبا كلمتهم قوم عليه كلكم راع وكلكم مسؤول عن رعيته أما وما زيوه أتكون بودنا نريد سرى بيجاده وما gbogbo àwọn station ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó máa dákọ̀ rẹ̀ ètò ẹ̀kọ́ ọmọ fi kọ́ ọmọ tó lọ bí ẹlẹ́rìí parẹ́ ọ̀nà ìtàwáyé. àdébí ó sọ fíta àgbà ti pé ikọ̀ náà kó lówó ga sọ ọlọ́run bá ṣe pé bọ́ọ̀bá ti ń sọ́lọ̀ yóò sọ. ìfọ̀bìláhà tẹ̀sí tuntun dára sọ ìwọ ọlọ́run ọba ọ̀hún sì máa rí kọ́nà ọmọ bẹ̀ pẹ̀lú rẹ̀ yóò máa bẹ níbi àlámàrí rẹ̀ yóò sì máa tọ̀ sọ́nà. عقيدة توحيد انتوا يا في حكومة علينا تبقى في حكومة علينا يعني. قالوا انت إيه لا تكونوا حكومة عموما تكونوا يوم máa يوم kú o yóò máa dáwọn lórí títí kò ti fíìmù tí wọ́n خلال هذا رمضان تشوف هذه الأفلام ya rọ̀mọ̀dán ni tó fi pé láti ìsìnkú tó máa wò rèé wọ́n tó kéré rẹ̀ fún ọdún satellite fúnà tó fi lábára sọ ìjọ́ rí àwọn ọmọ rẹ̀ lórí kẹrìbí àkókò ọmọ àwọn fíìmù fàínà kànà tóbi lórí bá bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíyàmà á bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíyàmà التربية على العبادة أولي أمام نري مما رغب واغمر أهلك بالصلاة والصبر عليها فوارى ليلة لا تكون كيرم يا أول عمر هو معلوم السنة قال صلاة فما تنافع فلا وراء ليلة جاري أكون كيرم جاري كيرم بلورة ó dáwọn a máa lùtọ́ wo ìsòdì ànàdà a máa ń fún àwọn a máa ń já ọmọ wọn bá wẹ̀ sábà ìfẹ́ kórì wọ́n fẹ́ kó súsú á fún wọn ní ìkéré tó wọn fi ṣeré kọ́kàn wọn lè kúrò mẹ́ àtàbí àtọ̀ àrẹ̀lẹ̀ ìbàdàn ilé ọmọ lórí mímọ̀ lọ́ọ̀bà àti jíjọ́sìn fún. Àtàbíyà àrẹ kútùwà ti sọ̀rọ̀ àrẹ àkùlá èrè ọmọ lórí ìwà tó ìwà ìwà bí ìwà tó súnmọ́ àfọgbọ́ ìgbọ̀nà yà ó ó lẹ́ni tí ń bá ń ro kàá pé kóhùn ó tún ọmọ ṣe bóyá túnra ara rẹ̀ ṣe fa màkúdà tún àárẹ̀ torí kójú àwọn ọmọ àwọn ti glú mọ ìwọ náà wò nítorí bá ń ṣe làwọn náà ṣe ọ̀lẹ́dínlá amẹ́nu واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم àwọn tágbàgbọ́ táwọn ọmọ wọn tẹ̀lé orípasẹ̀ ìgbàgbọ́ wọn á ó da àwọn ọmọ wọn pọ̀ pẹ̀lú wọn lọ́jọ́ kìíyàmù ọ̀tẹ̀ tó hùn mí náà mú sòrò ẹ dáwọn dúró wọ́n kàn ń gbé lọ́ọ̀tì fáwọn ọmọ wọn sì ń kó wọn lọ léèwé kó lè lò ní oṣù ra báàgì fọmọ tẹ́lẹ̀ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó tó tẹ́lẹ̀ bí àgbélọ̀ fọmọ rẹ̀. ترجع كلا مطمئنة إيسو لإستاشو أو إيسان سين كوما لكو إيسو بخاتة عالي جيناتي جو يوم عرفة ويابوتو كيوما شاب يابوتو سي التربية على العباء على القدوة الصالحة على الأخلاق رسول محمد صلى الله عليه وسلم يوم توكا وما sórí dáadáa ẹ̀gbọ́n náà sẹ́mi náà dákọ̀ ọlọ́wọ́ ẹ̀rọ ọmọ ẹ̀ wọ́n kò di ẹ̀mí rẹ̀ jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ wọ́n kò lè nà yẹ̀rí ẹ̀ ètò sì súnmọ́ náà ni ó máa jẹ ibi knife mo lọ fi ń gbọ́ wọn àwọn ọmọ rẹ̀ ọ̀gbọ́n tí wọ́n ti ń lọ́wọ́ wọ́n bá tiẹ̀ sí bí ọ̀hún náà owó tó fi lọ. خذوا هذا وكفوهم إنهم مسؤولون أين التربية إخوانا أما الشيء أتسري àwọn mọ̀lẹ́bí wa tí ń wọn ma biwa wá léèrè ètò àrùn pẹ̀lú ṣíṣàdúrà fún wọn pẹ̀lú bíbẹ̀ lọ́n fún wọn pàápàá jùlọ wa lónìí ó ti di àsíá lábala pé ọlọ́run ó pè wá lórí mọ̀lẹ́bí wa ọ̀pọ̀lọpọ̀ wa brothers lónìí àgbọ́yé pé wọ́n ń ṣe tání òye wa débi tí à ń fi ń ṣe tání à. kálukú ló ti sọ di slang lónìí pé àwọn ló tún gi òun ló tún àwọn obìnrin náà àwọn sisters náà tún gi nínú tó ọ̀gá tiẹ̀ ṣe tání à ǹjẹ́ kí ni ìtọ́jú tó fún ó lára ìyàwó rẹ̀ ti ń bẹ̀lẹ̀ lóòótọ́ nàbí sọlọ́lọ́ àlàsẹ́lá ìgbà àbáṣọ bọ́bí ọba àánú ó lóun gbọ́ tá nàbí sọlọ́sẹ́lá máa sọ pé ìnà ọ̀yọ̀rọ̀ ha ní ẹ̀lọ́mà ẹni tó lóore ju inú àlùmọ́ ẹ̀ àkọ́rọ̀ ha lè dá à ó lẹ́ ní ìyàwó rẹ̀ pọ̀ jù. ǹjẹ́ àwọn ìyàwó tó ànábì àmà tójú àwọn ìyàwó rẹ̀ yóò tọrọ náà ọba ẹ̀tọ́ má bèèrè nípa ìṣe ìkápá. wọ́kí fóònù mi náà máa so olóòrùn ọmọ pọ̀ tí ìrí kan tọ́jú ọtún wọn ń fẹ́ lómi. àṣà ìrírí tó àìrírí mójútó látara ìkùdìẹ̀kùdìẹ̀ tiẹ̀ náà nì. níbi sáà ní ọkùdìẹ̀ ẹ̀tọ́ tiẹ̀ lọ́dọ̀ ìyàwó rẹ̀ ò pé ló. àbọ̀ lọ́ ń fún àbọ̀ náà lọ́tún wá fẹ́ pín pẹ̀lú ẹlòmíì. torí pé ó fáwọn èèyàn náà ti ní sáríà. wọ́kí fún wọn mi náà mọ̀sùlù ẹ̀dá wọn tó àwọn òbí wọn láti káfẹ́ àwọn olójúṣe náà sí ibẹ̀ náà ẹni tó sọ̀rọ̀ fún àwọn tó ṣe sí pé ìwọ̀lé fún wọn afẹ́ ìyá rẹ̀ èèwọ̀ yányá ni tilẹ̀ má fi wá da omi àlàáfíà ọ̀dẹ̀dẹ̀ rẹ rú nípa wípé ọ̀ tó tán láti fẹ́ lómi náà ti lọ fẹ́ lómi. kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo ẹ pátá lọ́wọ́ pìlẹ̀ rẹ̀ nípa ẹran àtàjẹ́ yìí. bẹ́ẹ̀ wal mar'atu ra'iyyah obìnrin àtàràjẹ̀ lòun náà على بيت بعضها لوري اللي هو قوله في بيت زوجها لودع جو قوله وعلى ولده فعل له عمر وهي مسؤولة عنه وما دليل لوري ما قلت لا محمد صلى الله عليه وسلم قل إذا صلت المرأة خمسها قبل بكر وقت مرامورك وصامت شهرها tó gba àwọn oṣù rẹ̀ wà hákìmọ̀ tọ́jà tó sọ abẹ́ rẹ̀ wà àtọ́ àtìgbà àlàhà tó ti jẹ̀ láti ọkọ rẹ̀ kí ìlànà àwọn ọmọ sọ fún pé òtúkú lè jẹ mẹ́ta mi ayé àbúrò àbí àṣẹ máa wọ náà dáná lè gé ilẹ̀kùn tó bá ti wọ̀ lónìí obìnrin bẹ lóòjẹ lóòótọ́ أقرب ما يكون يعني الرسول صلى الله عليه وسلم إذا خرجت المرأة قبل بجادة يعني استشرفها الشيطان إشو ما تقولوا إشو ما تقولون وأقرب ما تكون في روحة ربها إبعتوا الصمك ونرى بارده وهي في قعر بيتها وإني بعتين بان بيتها كوكورة إنه كوكونوا ليه كوكورة النبي لأفضل صلاة المرأة في قعر بيتها ìrún tó igi tó dáa jù tó kí kọ̀ọ̀kan ọdún rẹ̀ àmọ́ tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run fi léèrè tí ń gbà tí ń bẹnu ní kí òun gòkè gbogbo rẹ̀ lóòótọ́ ilé ló ti jẹ gòkè àmọ́ ìta ìlú tẹ̀ wá san gbogbo ẹ̀kọ́ lójú ti ọkọ rẹ̀ ǹjẹ́ tí mójútó ń tọkọ rẹ̀ mélòó mélòó obìnrin lónìí a máa kọ́ lábárẹ̀ pé sísà ti lọ hijab tí tún wọ́n ṣe dìná. àmọ́ tí ń bẹ nínú hijab gan ifa rẹ̀ wà ní ẹsẹ̀ àfihàn ọkọ̀ ìrù làwọn kóbi ló ní ìjánu kó jánu ọkàn òun náà ní fi ń lórí èsù gbọ̀ngàn. ǹjẹ́ àtúmọ̀ bí ń tàbí bá ti tó kọ́ àwọn sọ̀hábà náà nígbà tí wọ́n bá lógbó kí n sì tó ń gbojú. wọ́n sọ pé tọ̀fà máa ń kọ́ ìlú mẹ́rin nìṣá àwọn obìnrin náà dókó lè sójú lẹ̀ ó ní ẹ̀ka ayọ̀ nílẹ̀ pé ẹ̀ kọ́kọ́ náà sọ pé wà ní ẹ̀ta àgbẹ̀sìn náà sọ ìrọ̀lẹ́ àwọn. àtiwọ́tọ́ ń lo ìjà ẹ̀ǹtì masuula ọlọ́wọ́ bí ẹni rè lọ́dọ̀ ń bẹ lọ́jà kan tó èmi jìkì tó bóbìnrin ní ìgbà ń bẹ lọ́dẹ̀ kọ̀kọ́ rẹ̀ ò ní hàn yóò hàn sí gbogbo àti tí wọ́n ń bẹ láwùjọ yóò wọ ìdáàbò rẹ̀ tí wọ́n ti mọ owó rẹ̀ ilé yóò padà tí ó di apáyà tí àkọ́kọ́ bẹ̀rẹ̀ pé nínú ojúṣe wa gẹ́gẹ́ bí ọkọ òun náà ní pé a ó gbalé tó ní ìdáàbò bóbìnrin bá a bá ti kápámà nígbà tí ní bọ́lọ̀ ti fún wa ní kápámà a ó wa kọ̀kọ́ ìyàwó wa tí òfin jẹ́ sí pé ẹni tí ò lẹ́tọ̀ọ́ sínú máa tọ́ka ẹlẹ́ alágbájá nù àtàmà tó kéwù ọlọ́run bí wọn náà léèrè torí wọn lọ pàǹtìtì rẹ̀ síta òun fà á tọ́tẹ̀jẹ̀ kálukú dàrú tó fi wájá sí pé wọ́n ń lóyà pẹ̀lú ìyàwó rẹ̀ obìnrin mòmí obìnrin ní òbùkátà òde ọkọ̀ sì lọ torókò ń gbàgbà lọ́wọ́ ní kó lọ wàhálà ni mọ̀lúdì láwọn hàn náà tó hàn náà bí màrú ẹni abímọ fún náà ní òbùkátà pé kó lọ wá tiẹ̀ nínú wa tàbí tó sọ wá ilẹ̀ yẹn buhari sí instagram ń pé ó pàdánù ọ̀nà méjì kò tọ́jú ọmọ kò sí tún tọ́jú lé ọkọ̀ wà ní dídùn láti rẹ̀ ẹ̀ǹtì màsíwò rẹ̀ ọlọ́run bèèrè lọ́wọ́ rẹ̀ títà. ilé ń bẹ́ nú ilé kò ní túnra ṣe fọ́kọ̀ màsíwò rẹ̀ bèèrè lọ́wọ́ rẹ̀. tí ń bá wọn béèrè lọ́wọ́ kálukú wa àti ìparapọ̀ ọkàn ọkùnrin ní kódà lórí irun látara fìtínà ìyàwó rẹ̀ torí pé kò rí ààyè lára ìyàwó rẹ̀ yóò máa wá tàn náà dáadáa látara àwọn ẹlòmíì. وهي مسؤولة أسلى محمد صلى الله عليه وسلم أتقوى وحفظت فرجها تفي الشعبية أنت مسؤولة وقفوهم إنهم مسؤولون mélòó mélòó obìnrin lónìí tá a máa kúrò pé ó ti sẹ́yìn kiri sísá sí ó sẹ́yìn kejì sísá sí ó sẹ́yìn kẹta kódà kò tiẹ̀ mọ ẹgbẹ́ fẹ̀lẹ̀ tó ní wàhálà lọ́tọ̀ I'm concerned nínú tí a máa mọ̀ wọ́n láwọn sọ̀ àbíyà wọ́n á máa jáde láti sọ pé ọkọ mi nìkan lọ́kọ mi ò ń sọ fáwọn ọmọ pé lílọ

ẹlòmí wọ́n bá ní sanwó lé kí wọ́n ọmọ yóò wà pàápọ̀ yóò lọ fi lóbi díẹ̀ tí rè ń di mọ̀síkòlà ọlọ́run bèèrè lọ́wọ́ lọ́jọ́ kìyàmù yóò fi lódò sórí fóònù rẹ̀ yóò fi subscribe láti máa péye láti máa Twitter láti máa Instagram kí lọ́ọ̀ sì ń ṣe bẹ̀ kidna ẹsẹ̀ ń di mọ̀síkòlà ọlọ́run bèèrè lọ́wọ́ rẹ̀ ọmọ àyà fótó ọmọ àṣẹ náà sóró rẹ̀ kí gbogbo ayé ọmọ wa rí ọ. kódà tóbìnrin ní ìbàjẹ́ dé wọ́tàpù ní fi ń kọ́kọ́ rẹ̀ sọ̀rọ̀ títí náà dídì wọ́n jẹ́ wà lórí tébù wọ́tàpù náà. àìsàn àná ó ní kó àwọn ọkọ̀ lọ́dọ̀ gẹ́gẹ́ bí ọba lọ́dọ̀ mọ̀ ọlọ́ọ̀bẹ̀ lọ́wọ́ rẹ̀. ìmáàmù Ṣáfi'í ń fi ń hàn sí wa nínú táwọn ẹbí máa fi lélẹ̀ ní pé màmá rẹ̀ tẹ̀kún lọ́wọ́ lílẹ́kọ̀ọ́ rẹ̀ ìyẹn tó bá ṣe pé gbogbo àwọn màmá wa lónìí wọ́n jókòó ti kọ́mọ lẹ́kọ̀ọ́ àwùjọ sùn wọn. òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ní wa akọ́ àti bàálẹ́ lára rẹ̀ náà ní pé ìjẹ́ sọ̀rọ̀ tẹ̀lé ọkọ rẹ̀ lásẹ̀. Rasulullah sallallahu alaihi wasallam ó ní ayyuma imra'atin matat wa zawjuha 'anha radin dakhalat al-janna. Èyí tẹ́ yóò bí tó bá papòdà ọkọ rẹ̀ bá ń yọnu sí yóò wọ náà jẹ́nà. Ẹ ń ṣe màkúlà, wọ́n bèèrè lọ́wọ́ ọkọ rẹ̀ ti bá wù kọ́kọ́ bá tàbí wàhálà kí ẹni ẹ̀ ṣe táwọn ẹgbẹ́ ń ṣe nìyẹn. bóò ní ilé ó ṣe tò ẹni ṣe mọ̀sùkúrò náà wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ lọ́jọ́ kìíyàmà Rasulullah sallallahu alaihi wasallam ó ní kọ́ ìròyìn ta èyí tí fi sunwọ̀n dùn náà obìnrin mẹ́rin ìlànà ọ̀bọ̀tẹ́ àtàrà ọ̀tẹ̀ onídìrí gbígbẹ́ ẹgbá gbojú sọ́dọ̀ rẹ̀ ìtutù orílẹ̀ ìbàmẹ́ inú ni ó sì dùn. látara yáyí ẹ̀sìn látara gbígbélé fútọ̀ náà bá látara ìní máa fò káàkiri. wà ìdá amọ̀tẹ́hà àtọ̀ àgbọ̀ bá pa á lẹ́sẹ̀ yóò gbọ́ sí ọ lẹ́nu. wà ìdá rita àná bọ́ọ̀ bá wá sí lọ́dọ̀ rẹ̀ mọ́ àfihàn bọ́ọ̀tì kẹfì nàfíà wọ́n máa rà. yóò bàbàrà rẹ nínú ọkàn rẹ̀ àti dúkìá rẹ̀ àti mọ̀tòlá ilẹ̀ mọ̀mìnì lóbìnrin ọlọ́ọ̀bẹ̀ lọ́wọ́ rẹ̀ nípa ọ̀dẹ̀dẹ̀ ọkọ rẹ̀ wọ́n abdu ra'i ala mali sayyidihi ẹrú alámójútó lòun náà lórí dúkìá olówó rẹ̀ ẹ̀rọ nìkan kọ́ ọmọ tí ń gbé lọ́dọ̀ wa àgbà abọ́ ni ọmọ ìyá wa ni ọ̀ ń gbé lọ́dọ̀ èèyàn wọ́n ń tọ́jú rẹ̀ ni wọ́n fi dúkìá kan sọ́dọ̀ rẹ̀ ni owó náà jẹ́ ẹni tí ó bí léèrè lórí rẹ̀ musala muhammad wọ́n ni mọ̀ngọ́rọ̀ bẹ́ẹ̀ mamlúkan sọ́ọ̀kan gulman ẹni bá nẹ́rú kan nínú náà kò sí lọ́jọ́ kìíyàmà tó sọ mínú yọmọ kìíyàmà a ó pẹ̀sán fún lọ́jọ́ kìíyàmà ọmọdọ̀lọ́gba ni lọ wá ń sí ìlú ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ kan ní gbé lọ́dọ̀ rẹ̀ lọ wá ń lù lùkulù àdíjà Abu Mas'ud òṣèlá Muhammad sallallahu alaihi wasallam orí ní Abu Mas'ud al-Badri tí ń na ọmọ rẹ̀ kan ló bá sọ fún pé إن الله أقدر عليك منك على هذا الغلام ọlọ́run bá ń bí kápá jù ọ lọ lórí ọmọ ẹ̀ ju bọ́ọ̀n ti ń ṣe lọ. àbúrò ṣọ́rọ́ bá tẹ̀lé inú rẹ̀ bàjẹ́ bóun ti ṣe tí ò lẹ́tọ̀ lórí ọmọ ẹ̀. torípa náà lè sọ fún pé jẹ́ ẹ̀rọ ọmọ ọgbọ́n fọ́nà àtúkẹ̀lẹ̀ fún ọmọ ayàgbẹ̀mọ̀ ẹ má gbé tó tayọ ọwọ́ wọn ẹ má gbé lé wọn lọ́wọ́ gbogbo ẹni tí ń gbé lọ́dọ̀ rẹ ọgbà abọ́ni ń ṣe bọ́ sí rẹ má ní lára fàyínká lásùmùhùn máa yàgbẹ̀mọ̀ fa inú rẹ bá di pé tẹ́ náà pọ̀ fún ẹ̀kún ọlọ́wọ́ lórí rẹ àwọn mùsùlùmí bá ti lè gbà tó gbà pé yẹn tí ló bá bọ́ fún ọmọ náà láti fi túbá fọ́ náà máa bẹ́ẹ̀ ni tá gbàgbọ́ ì náà ẹrú ni àbí ń tẹ́ lọ́dọ̀ wa náà tẹ̀wọ̀sùn àdìhàdà ṣàríyé yóò máa fi hàn wípé òun náà ọlọ́wọ́ obìnrin lọ́jọ́ kìíyàmà حديث الإمام الترمذي قسم بين المصنع أحمد بن بكر رسول الله صلى الله عليه وسلم mẹ́ta tó lè ní fọ́lọ́run láti fún ọ lọ́wọ́ inú rẹ̀ náà ní ẹni tí ń ṣèyàwó yorùbá láti kóra rẹ̀ ń jàmù والمكاتب يريد الأداء أن يأمن لجسك إنسان موجود في أوجسنا والمغادر في سبيل الله عشان تنجا بسجون الله ẹlẹ́kejì ni ojúkọ̀nà ah, àkíyèsí wa pé ẹni àpójúṣe fún tí ń sì ń pé ojúṣe náà tó bá rí bẹ́ẹ̀ ó ṣe ńlá Muhammad sallallahu alaihi wa sallam ń tọ́ka fún wa ní àdéhùn ìdí kálukú wa náà ló tún ṣe ń bẹ lórí wa wàwọn masóòlù náà àná wọ́n sì máa ṣe béèrè lọ́wọ́ rẹ̀ aláàfàkùnlókùn rọ́ọ̀ì ẹ̀tẹ́tẹ́ o gbogbo yín pátá ládára jẹ wàwọn masóòlù náà lọ àyà jẹ a ó sì máa bí léèrè lẹ́ẹ̀pẹ́ ẹran gàjẹ́ rẹ̀ wọ́n lójú ọ̀nà mi ìgẹ́bí ó fi kún wípé ọmọ náà rọ́ọ̀ìn àlà mẹ́rin àbí adámẹ́jẹ̀ ló jẹ́ lórí dúkìá bàbá rẹ̀ lè tó pọ̀ láwùjọ wa lónìí. ọwọ́ sọ fún bàbá rẹ̀ lé lọ́mọ yunifásitì mo fẹ́ gbowó science yóò sì tún gbowó nǹkan míì náà pẹ̀lú ọkọ̀ míì náà. tí ń sì jú ọ̀kan náà bí fún àpẹẹrẹ a máa dúró biology ní study onídàbíṣẹ́ rí micro ẹgbẹ́ ló wà biology ẹ̀dá ẹgbẹ́ ló wà àfikọ̀ àkàrà àwọn yóò agbó rẹ̀ lọ́dọ̀ọ̀tọ̀ ọlọ́run lọ́wọ́ rẹ̀ lórí lórí dúkìá bàbá rẹ̀ irọ́ tó ń pa láti máa fi gbowó bàbá rẹ̀ láti máa fi ná lọ́nà tí ò lẹ́tọ̀ọ́ níbo lọ ná sí. ẹ̀lọ́mù náà rí nígbà tí ń bẹ kékeré tó bá láwọn èèyàn tí wọ́n ń ṣeré yóò máa tàn máa wípé kò bá ti dáa káwọn ẹni ìkọ́ tí wọ́n ní gbogbo àsìkò yìí gẹ́gẹ́ àlùkọ́ bí ìyá àbúrò náà ti máa ń sọ pé لو أن الوقت مما يباع فيفقق بين ثمن لاستويت أوقات الناس إن بارا na àkókò táwọn èèyàn ní si àkólé kan wọn síbi ẹ̀kọ́ n'i. lónìí ọmọ akẹ́kọ̀ọ́ tó tó máa ro tún fún lóúnjẹ yóò sì tún yọ ń bẹ̀ láti máa fi láti fi kẹ́sìn àwọn ọmọ tò ní ọmọ owó láti fi agbóòdù sixty thousand ọlọ́ọ̀bí nípa dúkìá rẹ̀ owó bàbá rẹ̀ àti bíkọ́ ọ̀dún náà sí. ọmọdé kó o jọ wọ́n mọ́tò ní gbogbo àyè tí wọ́n bá wà wọ́n parapọ̀ láti máa ṣẹ̀lẹ̀ bí wàá bọ̀rọ̀ níléèwé tó sì jẹ́ pé aláìní làwọn òbí wọn wọ́n ti ra kawó gbogbo wọn máa kẹ́kọ̀ọ́ tó ń ṣe عرض عليك أنت مسؤول يوم القيامة ọlọ́run fi ẹlẹ́gbẹ̀rẹ̀ nípa rẹ̀ lọ́jọ́ kìíyàmà ọlọ́run bèèrè lọ́wọ́ rẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam a ń ṣèṣirò iṣẹ́ wa nípa dáadáa wa tí a bá ṣe iṣẹ́ ọwọ́ wa ìrìn ẹsẹ̀ wa mímọ̀ wa dúkìá wa tí a kójọ gẹ́gẹ́ sí bẹ́ẹ̀ náà àdí ìfìfìrí mi àwọn fẹ́lá púpọ̀ rí lórí agbárin náà pàápàá jùlọ àwọn ọmọ ọkùnrin kọ̀ọ̀kọ́ lọ́dọ̀ ọlọ́run àná ó jáde òun àti ọmọ tẹ́rẹ̀ tó ń pè ní aslam ẹjá wò bá nà